نستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 أما بعد فيا عباد الله إن من موا... إن من إن من فواحد المواسم الطاعة سدد خلال واستدراك النقص وتعويض ما فات وما من موسم من هذه المواسم الفاضلة إلا ولله فيه عمل الصالح يتقرب به العباد إليه ولله تعالى فيه نفقة من نفحاته يصوب بها من يشاء بفضله ورحمته فالسعيد من ترى مواسم الشهور والأيام والساعات وتقرب فيها إلى مولاه سبحانه وتعالى بما فيها من طاعات فعسى أن تصيبه نفقات من تلك النفحات فيسعد بها سعادة يأمن بعدها من النار قال رسول الله صلى الله عليه وسلم لا تحكرن من المعروف شيئا ولو أن تلقى أخاك بوجه طلق أيها المسلم أعرفت قدر عمرك وقيمة حياتك إما أن لك تتفتن لمصلحتك فتكثر من عبادة ربك وتحسن على فعل الخيرات إلى الممات قال سبحانه وتعالى وعبد ربك حتى يأتيك اليقين أيها الناس وإن من مواسم طهات العظيمة العشر الأول من ذي الحجة التي فضلها الله سبحانه وتعالى على ساهر أيام العام فعن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال ما من أيام العمل الصالح فيهن هاب إلى الله منه في هذه الأيام العشر قالوا ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ولم يرجع من ذلك بشيء رواه البخاري ada ọpẹ́ fọ́lọ́run ọba àlékún kí Ọlọ́run orí ajẹjẹ tán Ọlọ́run ó máa bá nẹbùwà Muhammad sallallahu alayhi wa sallam à ń kíra wa pé a kú ìmúra ọdún ọdún tí a máa ń pa ẹran níbẹ̀ gẹ́bà ti mọ̀ síwájú ọdún méjì péré òun náà lọ́wọ́ ọba lọ́yọ̀ǹda fáata jẹ́ àlúmà nẹ́bí sallallahu alaihi wasallam láti máa ṣe lẹ́yìn ọdún méjèèjì kò lẹ́tọ̀ọ́ a tún máa ṣe àwọn ọdún míì lẹ́yìn àwọn ọdún méjèèjì kò lẹ́tọ̀ọ́ mọ́ yálà àwọn ọdún àwọn ẹlẹ́sìn mi náà ni àbáwọn ọdún tó jẹ́ pé àwọn apá kan nínú mùsùlùmí àwọn ni wọ́n dálẹ̀ lẹ́yìn ìgbà tí kò sánẹ́bì láyé má bí ọdún mọ̀lúdì ọdún lélẹ́yìn náà kò lẹ́tọ̀ọ́ ká máa ṣe kálá ń sọdún hijira kò lẹ́tọ̀ọ́ ká máa ṣe àtàwọn eré ọdún tí àwọn apákan náà àwọn mùsùlùmí tí wọ́n máa ń ṣe ọdún méjì òun náà ni ọlọ́run ọba ló fún wa láti máa ṣe ọdún ṣíṣe ara ẹ̀sìn ni ìbáàdà ni nǹkan tá a ṣe tá a gbà ládá lórí rẹ̀ ni gẹ́gẹ́ bó ti jẹ́ pé àsọlá ìrun kíkí ìjọsìn ni àwẹ̀ gbígbà ìjọsìn ni káṣí hajj ìjọsìn ló náà bẹ́ẹ̀ náà ni ọdún náà ti jẹ́ ìjọsìn bá a ti ń retí pé agbáládá lọ́dọ̀ ọlọ́run ọba níbi àwọn ìjọsìn tá a dárúkọ yìí bẹ́ẹ̀ náà la agbáládá níbi ọdún náà títí pàkàn sí lásán kádùn lásán kọ́ ìbáàdà tá a fi ń sin lọ́wọ́ ọba ni gbogbo tó bá jẹ́ ìbáadà inú ṣẹ̀dá islam ẹ̀rì a máa rí bá ti máa ń ṣe a sì gbọ́dọ̀ ní àníyàn tó dá lórí ẹ̀ nígbà tó bá ṣe bẹ́ẹ̀ náà lọ́dún náà ẹwọ́dún àwẹ̀ tá a sì kọjá lọ ẹgbẹ́ tá a ṣe àwọn àlàyé kan òun náà lànàbí sallallahu alaihi wasallam ló ń ṣe fún wa pé bá ti sọdún rè bá ti sọdún rè ẹ pé àkàtà dérí ṣe tẹ́ bá lọ gbogbo àwọn ìjọsìn táwọn yẹn ń ṣe tó jẹ́ àdáadáalẹ̀ bí àwọn ọdún ẹ̀lera kọlẹ̀ kankan látọ̀dọ̀ anábíwa Muhammad sallallahu alaihi wasallam pípa ilá ti máa ń ṣe lẹ́yìn mọ́ gbogbo àwọn tí wọ́n máa ń ṣe mọ̀lúdì pátá bọ́n sí máa ń ṣe é fèjọ ara wọn kálukú máa ń ṣe é bá ti wọ́n ni kọ́dà àwọn tó bá ṣe tọdún yìí tó bá dìgbà míì èyí tó tún ṣe lọ́dún tí ń bọ̀ yóò yàtọ̀ sí tọdún tí wọ́n ṣe eré láti pé kìí ṣe ẹ̀sìn kìí ṣe ẹ̀sìn látọ̀dọ̀ ọlọ́run ọba tó fi náà nígbà Muhammad ẹ̀wọ̀n ọdún àwẹ̀ nígbà tá a ṣe ayọ̀jáká èyí tá ń pè ní zakatul fitr ayọ anabi wa tún sàlàyé fún abá ti yọrè amúra ọdún nù bí wọ́n fẹ́ jáde lọ sí eid ní tẹ̀sí lélẹ́yìí ẹ jẹun tẹ̀sí lọ sí eid ara ìbáda ni ẹ fi gbogbogbogbogbogbo bí táwọn afá bá ti ń sọ pé àmọ́ra ọdún wọn sì máa sọ ọ̀nà torí pé inú ẹ̀sìn wa lọ́wà bàbá ṣe ìdù náà bó láti kí lákàmì láàkì gbàtẹ́ ń darí édì bọ́ tó jẹ́ ti ọdún àwẹ̀ so nídìí ká tó máa ṣe àwọn àtàrà nígbà táwọn bọ̀ kò nídìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọdún léyà náà ní tó máa ń súnmọ́ yìí ọlọ́wọ́n bá wà balẹ̀ kí ọlá ó jẹ́ kó ó sáwà ní ayé ó sì bá ní ayọ̀ àtàláfíà ọlá ìjẹ́ kan rẹ̀ àsìkí tá a fi ṣe ọlọ́wọ́n bá kókó tẹ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa àwọn tí wọ́n ti ní àsìkí kalẹ̀ tí wọ́n fi ṣe ọlọ́mọdé kan fi wo àìsàn ó aláìláìlọ́lá ìmọ̀jẹ̀ká àwọn olè ìmọ̀jẹ̀ká gbé lọ torí pé ọdún léyá náà ìbádà lọ náà anabi sallallahu alayhi wa sallam ó tún sàlàyé bá ti sòun náà ẹ dákun tí ó fi yẹ pé ajẹ́ pé kò sí nǹkan tán tá anabi ò ní sàlàyé fún wa ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ọba àwọn tá à ń ṣe àdáadáalẹ̀ gbogbo àníyàn tó bá wùfẹ́ bá níyàn bá ti kó da lórí ẹ̀ tó kókò jọta anabi wàláyé ọlọ́run nígbà lọ́wọ́ yín lẹ́yìn ìgbà tó lọ́wọ́ gbá lọ́wọ́ yóò tún fi àjẹyìn lórí ẹ̀ ẹ sì máa sọ àwọn èèyàn lórí ẹ̀ ọdún léyá tó bá ti kú ọjọ́ mẹ́wàá láti máa múra kalẹ̀ tí a fẹ́ sọdún nínú àwọn ìmúra kalẹ̀ wa òun náà ni ọjọ́ mẹ́wàá bẹ̀rẹ̀ òun ni Ànábì wa sallallahu alaihi wasallam níbi hadithu tí Abdullahi bin Abbas radiyallahu ta'ala anhuma tó gbà wá ó látọ̀dọ̀ anẹ́bà muhammad sallallahu alaihi wasallam ó ní máa min ayyam al'amalu salih fi hinna habbu ila Allah minhu fi hadhihi al-ayyam al-ashar anẹ́bì sallallahu alaihi wasallam ó ní kò sí ọjọ́ kan nínú àwọn ọjọ́ ayé tàbá ní ọjọ́ kan nínú àwọn ọjọ́ ayé yẹ pé ọ̀sán ayé ni ó yàtọ̀ sí òru kò sí ọjọ́ kan nínú àwọn ọjọ́ tá ń lò láyé tíyẹn máa ń ṣiṣẹ́ dáadáa ń bẹ́ẹ̀ ṣé kí ọlọ́run ọba wa máa nífẹ̀ẹ́ irú iṣẹ́ tí yẹn bá ṣe nínú àwọn ọjọ́ yìí kò sí ọjọ́ òun kò sí iṣẹ́ tí yẹn lè ṣe tó ju èyí tí yẹn bá ṣe nínú àwọn mẹ́wàá ìbẹ̀rẹ̀ tó lè ṣe jà yìí lọ. ntí anabi sallallahu alayhi wa sallam tó sàlàyé bí hadith yìí ọjọ́ mẹ́wàá tó kù tí a fi ṣe ọdún léyà lànà sọ pé àwọn iṣẹ́ tá a bá ṣe ní àwọn ọjọ́ wọ̀nyí bí sẹ́wọ̀n ní bó ṣe dá tọ́lọ́dọ̀ náà bá tọ́hún sì nífẹ̀ẹ́ rẹ̀ tó kó sírúṣẹ́ mi tá a lè ṣe lọ́jọ́ lásán mi sínú ọlọ́wọ́n bá máa ń dùn tó irúṣẹ́ tí a bá ṣe inú kan náà ọjọ́ lòlẹ́jà yìí kọ́dà ó fi mọ́ ọ̀sán àwẹ̀ àwọn ọjọ́ àwẹ̀ àwọn àsìkò tá a fi ń gbáwẹ̀ kò sírúṣẹ́ tí yẹn ṣe báwẹ̀ náà ṣe lọ́lá tó nì kò sírúṣẹ́ tí yẹn lè ṣe lọ́sàn-án àwẹ̀ tó tórúṣẹ́ tọ́lọ́wọ́n bó nífẹ̀ẹ́ sí lóyún tí wọ́n bá ṣe nínú ọjọ́ kan nínú Dhul Hijja yìí ọjọ́ ọ̀wẹ́ ń tiẹ̀ a ní kò lọ́lá ó lọ́lá nínú àwọn ọjọ́ ló lọ́lá kẹfà tí wọ́n sọ òun náà lọ́lá gan o àmọ́ àwọn ọjọ́ mẹ́wàá yìí wọ́n lóore wọ́n sì lọ́lá ju àwọn ọjọ́ mẹ́wàá àwọn ọjọ́ àwẹ̀ lọ àyàfi òru nú àwẹ̀ nìkan òru mẹ́wàá gbẹ̀yìn òun ló lọ́lá jù ní gbogbo òru pàtàkì jùlọ òru kan tuntun táwọn wá lè látò kọ́dẹ̀ àwọn ọjọ́ ẹjú káwà máa múra káwà múra káwà múra dé lára àwọn ọ̀nà tí ọlọ́run ọba tó là kalẹ̀ fún wa àǹfààní ńláńlá ni irú àǹfààní wo ló wà ń bẹ̀ látara pé àwọn àǹfààní àìṣe tó àwọn ẹ̀sìn wa tá à ń ṣe ọlọ́run ọba fẹ́lẹ́ ìsànà wa ni o ká gbìyànjú àwọn tẹ́ dáadáa káwọn pèsè dáadáa ni kò sẹ́ nídìí pé ká máa gbé iṣẹ́ wò láṣe gbogbo àwọn tẹ́ dáadáa títí ẹ̀rí alákalẹ̀ fún wa pé a lè máa ṣe láwọn ọjọ́ lásán òun náà ló lẹ́tọ̀ọ́ láti gíní yìí láti ṣínú àwọn ọjọ́ yìí àyàfi èyí tí ànábì sallallahu alaihi wasallam tó bá sàlẹ́sà fún ọjọ́ báyìí òun náà ló sì jẹ́ ẹ̀sà fún ọjọ́ àmọ́ gbogbo tí máa ń jẹ́ iṣẹ́ dáadáa pátápátá tí yẹn máa ń ṣe láwọn ọjọ́ lásán òun náà ló lẹ́tọ̀ọ́ fún wa láti ṣínú àwọn ọjọ́ yìí ká tó tẹ̀síwájú yàlàyé ìgbà tí ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ń sọ fún àwọn sọ̀hábà pé ọjọ́ yìí àwọn sẹ́tì yẹn bá ṣe láàrin ọjọ́ mẹ́wàá yìí ọlọ́run bá máa nífẹ̀ẹ́ sí púpọ̀ ju àwọn sẹ́tì yẹn bá ṣe láàrin ọjọ́ mi lọ. àwọn sọ̀hábà látara pé ànábì kọ́ wọn láwọn ẹ̀kọ́ pé iṣẹ́ kan bẹ tó lágbára púpọ̀ o òun ni alijihad fi sabilillah kí yẹn ṣe ìgbìyànjú tí ojú ọ̀nà tọ́lọ́run ọba òun náà pè ní jihad wọ́n ní jihad ń kọ́ wà nábì ànábì ni wàlẹ́ àlè jihad fi sabilillah bí yẹn bá ṣe jihad lọ́jọ́ mi lọ́jọ́ lásán tí èsì inú ọjọ́ kan mọ́jọ́ ìlú yẹn ti ṣe iṣẹ́ tí yẹn bá ṣe iṣẹ́ tí yẹn bá ṣe iṣẹ́ bá ti jẹ́ iṣẹ́ tọ́lọ̀ bá yọnu sí ni ó bá ti kó kéré tó lójú tiẹ̀ ahabu ilallah mina jihad ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí púpọ̀ ju jihad lọ lọ́jọ́ mi ànábì ló sọ bẹ́ẹ̀ wal hadith sahih hadith wà ní Bukhari anabi sallallahu alaihi wasallam wọn ṣàlàyé in tó lè fi mú jihad tí ó kẹgbẹ́ irú ìjọsìn tá a bá ṣe nínú ọjọ́ kan ọjọ́ wáyé illa rajul kharaja fi sabilillah bi nafsihi wa malihi àyàfi ẹni tó jásí pé ìgbà tó ń ṣe jihad tiẹ̀ lọ́jọ́ lásán gbogbo dúkìá tó kó lọ àtòun gangan kò ṣẹ́rí padà wálé mọ́ ó kú sọ́hun ṣe pé ṣẹ̀hídì lè yùn ni òun nìkan ṣoṣo ẹni bá ẹni tí lè bá ṣẹlẹ̀ sínú àwọn tó ṣe jihad lálẹ́ ní sẹ́ẹ̀rẹ̀ ló lè ṣe déédéé lẹ́yìn àbíkó jùlọ. jẹ̀mọ́ mùsùlùmí ẹ máa jẹ́ àfojú kéré dáadáa kan àwọn ọjọ́ yìí gbogbo ìgbàlọ́ ẹ̀ká máa ṣe dáadáa o àmọ́ ká gbìyànjú àwọn àsìkò tí anabi sallallahu alaihi wasallam tí máa ń tọ́ka sí fún wa ó fi ń tawájí ni kèé ṣe pípọ́ yẹ pé àsìkò yìí nìkan lámà wá sí àwọn iṣẹ́ yìí ká máa fi ilẹ̀ láwọn ọjọ́ mi àmọ́ ká gbìyànjú pé tá a bá ṣe é láwọn ọjọ́ yìí wallahi orí ńláńlá mẹ́mẹ́ fún wa ẹlòmí ó ti àwọn pé iṣẹ́ dáadáa lòun wà máa ṣe kò sí irú oníkọ́ dùnyánú kéèyàn dùnyánú nítòfẹ́ tẹ́yàn fẹ́ pé ní kò lè léyàn lọ́wọ́ nù dùnyánú àwọn ọ̀nà tí wọ́n fi ń dùnyánú pọ̀ nínú àwọn iṣẹ́ dáadáa tọ́ lẹ́sẹ̀ ni pé má jẹ́ kí ìbànújẹ́ ti ọ̀dọ̀ ẹnìkan wá má jẹ́ kí ìbànújẹ́ kó ti ọ̀dọ̀ rẹ wá sọ́dọ̀ ẹnìkan ń dára tọ́ lẹ́sẹ̀ ni Ànábì sallallahu alaihi wasallam la tahqiranna min al-ma'rufi shay'an ànábì ní gbogbo yìí tó máa ń jẹ́ dáadáa láyé tá a bá fọ́ kékeré yìí dáadáa ni tó o bá ṣe é tọ́pẹ́ islam ló mú wá fún ọ ànábì ní ẹ máa ń fojú kéré dáadáa kan o ẹ máa rò pé àwọn ti ṣe léyìí àwọn ti ṣe léyìí àwọn ti tọ̀hún ẹ máa fojú kéré yìí tó bá kéré náà ànábì ní wàhálà àǹtálùkọ àkọ́ọ̀kà àbíwájì ìfọ̀lẹ̀ kọ́dà bá yẹ kan wo ọmọ ìyá rẹ̀ wúwòtọ́ wo wàláyì ọkàn wo lásán inú rẹ̀ sì dùn tẹ́kùn yóò wó yẹn jẹ́ ìjọ mi inú yóò sì dùn pé ah, wàláyì inú mi sì dùn bára fi ọkàn wó lásán wàlá inú rẹ̀ sì dùn wọn yọnu sí wọn inú rẹ̀ sì dùn ẹ pé ẹ lè wò ẹ lásán sí ni ó ti bàjẹ́ ní wíwò níta níbi sọ fún ọ̀nà eléyìí ò nídìí owó gbogbo tí máa ń jẹ́ràn dáadáa kọ́dà nú àwọn dáadáa ta lẹ́sẹ̀ ká máa fún àwọn ẹ̀ní ẹ̀bùn ní àwọn àsìkò báyìí àwọn tọ́lọ̀ bá bùkún káwá wo lásìkò tá a wà yìí lásìkò tẹ́ pé ìnira bá àwọn èèyàn subhanallah ẹ wo islam ti ń tọ́ka àwọn àsìkò tá máa gba ládàá tó bá sì ń ro gbàǹgbé ríre tó bá ń lékulè lómi kò mọ̀ níyàdé nírú irú àwọn àsìkò báyìí ni ẹni tó lówó ni owó ni owó rẹ̀ ṣàǹfààní fún àsìkò tí ó lówó tí ń fi ń lọ́lá lọ́dọ̀ ọlọ́run ọba tó lọ́ fi ń láǹfààní ju ẹni tí ò ní lọ lélẹ́yìí tẹ́pẹ́ àwọn ṣẹ́tàwọn ẹni tí ò ní bá ń ṣe òun ti mọ aráǹfààní àti ṣe òun tó aláǹfààní àti sí àwọn nǹkan míì táwọn tí olówó ṣe fi nìyí táwọn ò lè ṣe kéèyàn dán òyìn nú lásìkò tí ara ń ní àwọn èèyàn báyìí karanu kìí ṣe pípọ́ ọ̀rẹ́ yẹn fún yẹn lásán olólè fi dùn yẹn nú ẹlòmíì ò tẹ́ni tí ó jẹ́ ńlé kọ́ dùn wọn báyìí nú iṣẹ́ dáadáa ní jàmáà ẹlòmíì aṣọ ló bẹ̀rẹ̀ fáwọn ọmọ rẹ̀ kọ̀dùn wọn nú ẹlòmíì owó ló nídìí kọ̀dùn wọn nú tẹ bá ṣàtìmọ̀ kí lágbájá bùkátà rẹ̀ rẹ̀ pàtàkì jùlọ àwọn kan wá ń bẹ táwọn ń retí rẹ̀ tí wọ́n ti ń wọ̀ táwọn ń retí rẹ̀ lọ́dọ̀ rẹ̀ gbogbo aláma wọn àwọn eléyìí yóò láwọn tí wọ́n lè ṣe fún wọn bí àwọn okó àwọn olóko wòye èsì àwọn láwọn lọ́kọ ti ń ṣe fún wọn sáànà ti lè ti lọ́wọ́ rẹ̀ àmọ́ lásìkò báyìí Ọlọ́run ti kádàrá kò lẹ́tí wọn yọjú àwọn eléyìí sì ní bùkátà sí ọ wọ́n sì ń bẹ lágbègbè rẹ̀ irú àwọn báyìí dùn wọ́n nú mọ́jẹ káká gbogbo sọdún opportunity lè fún ọ láti gba àwọn ládàlá ńlá níwájú ọlọ́run ọba nínú wọn òun náà ni àwọn ọmọ òrukàn wòye sí àwọn náà láǹfààní wọn ń fẹ́ràn bàbá wọn kí bàbá wọn lọ́sọ fún wọn ìjẹ́bọ̀ tí ń plan fáwọn ọmọ tiẹ̀ tó ń plan fáwọn náà báyìí àwọn àsìkò ńláńlá lélẹ́yìí ẹ̀dùn àwọn eléyìí náà ẹ̀dùn wọn nú àwọn mọ̀lẹ́bí rẹ tó kù díẹ̀ káàtó fún sótà bá ń sọ pé àwọn iṣẹ́ tó dáa mọ́ wo àwọn gàgẹ̀gẹ̀ tí kì í gba awẹ ní àláwẹ̀ ọ̀dà but wọn sẹ́mi ń bẹ tó ni àmọ́ àkákún ẹ̀tọ́ náà bá wá bù fún kí wá kí n lọ kú ọ̀nà nìkan náà àwọn òkú ti lówó ní àwọn òwòrán sáà ní díẹ̀ ọ̀sà ní jẹ́ nìkan lọ ẹnìkan bẹ lẹ́gbẹ̀ẹ́ tó ní bùkátà sí ọ kan lọ́kàn wà fóun náà ẹgbà láàrin ọjọ́ kan náà ọjọ́ mẹ́wàá yìí ni o gbàǹgì ilé lọ́lọ́wọ́n bá ń lu báyìí ta ló ṣe ọlọ́mọsá àfi ẹnìkan wá sí kóńgí orin náà bákan náà a lè gbàwẹ̀ ó lẹ́tọ̀ọ́ fún wa ká gbàwẹ̀ náà ọjọ́ yìí ìsọ́fí a lè gbàwẹ̀ ń bẹ̀ ọ̀rọ̀ tí ò mú ni ọjọ́ tá a lè gbàwẹ̀ ń bẹ̀ ànábì sàlàyé fún wa pé ọjọ́ yẹ gbọ́rọ̀ gbàwẹ̀ èwo ni kẹ́ gbà òun náà ni ọjọ́ ẹ̀ẹ́d ọjọ́ ọdún gangan ẹ fi ọjọ́ ọdún gangan yìí òun lọ́jọ́ kẹwàá yìí ànábì ti sọ pé àwọn ọjọ́ mẹ́wàá yìí náà ni ṣùgbọ́n tí ọjọ́ ọdún sì kan ṣoṣo láà lè gbàwẹ̀ ìyẹn lè gbàwẹ̀ tó bá wù ọ́ lọ́jà àkọ́kọ́ pé ìtẹ́ ìfẹ́ fi súnmọ́ lọ́wọ́ bá ẹlòmíín tó rọ lọ́rùn nù nítorí fi sí náà ìtọ́lọ́run fi rọ kálukú tó fi rọ lọ́rùn ó yàtọ̀ síra wọn ẹlòmíín nẹ́fílà lọ́n fi rọ lọ́rùn kátẹ́tẹ́lá ẹnu àwọn afi ọbí lẹ́nu àgbà ni kọ́ wá gbáwẹ̀ látọjọ́ ìpé dáadáa mílẹ̀ àmẹ́lì sọlhát nínú àwọn tẹ́ dáadáa torí ààwẹ̀ gbígbà mọ́jọ́ dáadáa ni anábì sì ní ká gbà lọ́jọ́ àràfá kò wá ní ẹ̀gbọ́rọ̀ gbàrà ọjọ́ yòókù bẹ́ẹ̀ bá ń lú àgbọ́yé báyìí àgbọ́yé tí ò dáa ni sáwà ní ààwẹ̀ kò sínú tẹ́ dáadáa ni kọ́dà nínú àwọn tẹ́ tó dá pọ̀ ni tọ́lọ́ sọ pé àsọ̀mù lí wọ́n á ní àjèjì tẹ́rí èmi mo láwẹ̀ èmi ní sàn ilẹ̀ sàn rẹ̀ torí pé àwọn kókó ìkìláàsì ìlàsùwà rẹ̀ púpọ̀ bákan náà bẹ́ẹ̀ bá lágbọ́yé ẹ̀sìn àwọn ọ̀nà tó wọ́n mọ̀ fi kó oore yóò pọ̀ yẹn tí ó lágbọ́yé lọ bóyá o ti láwọn nǹkan tó yẹ pé ìwọ lọ máa ń ra ẹran fún wọn lọ máa ń sàánú gbogbo ọdún léyà báyìí ìwọ lọ máa ń ra sọ fún wọn ọmọ ń sẹ́ àǹkan fún wọn ọmọ ń rélùbọ́ fún wọn náà wọn dún àsìkò tó dáa tí ẹ̀ máa ń dáa dé oníkíni yìí lọ́jọ́ kan náà ọjọ́ mẹ́wàá ìpalọ̀ ra fún wọn bẹ́ẹ̀ bá ń rárá àsìkò báyìí náà tó rà fún yà dáadáa ló ṣe o àmọ́ eléyìí èyí tẹ́ bá ṣe lọ́jọ́ kan náà ọjọ́ báyìí a lè fi wé tí ẹ bá jẹ lọ́jọ́ lásán gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam bó ṣe júwèé fún wa nítorí eléyìí ẹ jẹ́ ká gbìyànjú gbogbo ń tá a bá máa dáadáa dáadáa eléyìí ẹ jẹ́ ká ṣe àmọ́ dáadáa tá a bá ṣe o ẹ jẹ́ wá ronú sí o káka alukóhánù dáadáa ni àbẹ̀kọ́ ni káfí àkùhánù kìnnì dáadáa ni a ní gbogbo dáadáa náà gbogbo dáadáa tá bá fẹ́ náà ká jí ó bá súnà mu ẹlòmí wa lè ronú lọ bá ní ìtàníwájú òkó sí ọ wọ́n ti dáadáa ni òun wá láwọn ọmọ tí wọ́n pọ̀ ẹ̀gbọ́n ní sí o látòní lọ àmọ́ asàkùránì ni nítorí máa ní ká sàádé ẹ́ tí ó fi di ọjọ́ yìí àwọn afáàn dáadáa ní ká máa ṣe ọwá kọ́ àwọn ọmọ tí ọwá akùránì yusuf ìbejì lé wọn lọ́wọ́ ẹ̀wọ̀n ń kà wọn ẹ̀wọ̀n ń kó bí oyin dáadáa kẹ́ ń ṣe wọn o bíbí àlelẹ́yìn gbogbo iṣẹ́ tó bá ti jẹ́ bídíà bẹ́ẹ̀ bá ń wo dáadáa kèsì dáadáa ó ti di pé ẹ̀ ń ṣe díkì ní jàmá nìyẹn islam ò ti faramẹ́lẹ́yìn ọ̀nà

bá àwọn àfẹ́ẹ̀sì bó ṣe lo hadithu ẹmẹ́sì kí ni ẹmẹ́lò bẹ́ẹ̀ abiyọ́lọ́wọ́ bá ọba àlekè ọlá mọ́sà fi dáadáa àwọn ṣẹ́ dáadáa tí wọ́n lọ́wọ́ bá tó yọnu sí mọ́sà fi rẹ̀ nìkan ọlọ́run ọlọ́run la ilaha illallah àwọn tó wà ní ipò nira báyìí ọlọ́mọsà bá wà sànù wọn wa sallallahu wa sallam salatu wa salam ala rasulillah ajakwe fọlọ́n ọba alikun kí ọlọ́run ọba anabu muhammad sallallahu alaihi wasallam kébí a ti ń ṣàlàyé ní kútùbà alákọ̀ọ́kọ́ àwọn nípa lẹ́wà bẹ̀rẹ̀ odò dòlhíjà àwọn ṣe dáadáa tí a bá ṣe láwọn àsìkò yìí àmọ́ ayọ́ ọlọ́run ọba nínú èyí tí yóò jẹ́ kí a kíyèsí òun náà ni pé ẹran tí a fẹ́ pa káwọn pẹ̀rẹ̀ ìbáadà ni ọlọ́run ti wá júwe anábì sallallahu alaihi wasallam ó ti wá júwe pé irú àwọn báyìí ẹ má pa ìsọdún ẹ lè pàjẹ́ ẹ̀wọ̀n kan ẹ má pa eléyìí kẹfìtẹ́ǹsì léyàwó àmọ́ kò sí tó bú tẹ̀sí kìnìyí kí ẹ pàjẹ́ bí ó fẹ́ sin kan mí àwọn fẹ́ jẹran àmọ́ torí pé a fẹ́ sọdún tó pẹ́ ìbáadà ni ọkàn gbọ́rọ̀ mẹ́rin tó bá wù àwọn ẹran tó bá ní àwọn ọ̀rọ̀ ìdí ń bọ̀ wá yìí là àgbọ̀rọ̀ fífaléyà ẹran tó jù bá dà àbọ̀ fipáléyà kíkan ní bẹ́ẹ̀ ànábì ló wí bẹ́ẹ̀ kìí ṣe pé ká jẹ́ ẹran bí haramu ni àmọ́ àbọ̀ fipáléyà ẹ lè jẹ́ fún kan mi àmọ́ iléyà ẹ má fi dánwò ẹ má fi fipáléyà bákan náà ẹran ẹran tó bá mọ̀kàn tó ní kílẹ̀ yìí tó mọ̀kàn ẹ má fi fipáléyà kíkan ní bẹ́ẹ̀ sáwọ́ amọ̀kùn ẹ̀ ní mọ̀kàn àmọ́ lọ́lọ́wọ́ fẹ́ bẹ́ẹ̀ bákan náà ẹran tó bá yẹ pé ó ti rẹ̀ àwọn àbáwá wọn ní ra mi ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹran àwọn ẹran irú àwọn ẹran báwọn làwọn mímọ lọ́ra ní ọdún iléyà wọ́n ní yóò dẹ̀ ó ti wọ́n á ti ráyì wọ́n á wọ́n ó ti mọ́bẹ̀ lọ́wọ́ tí máa ń lọ yídí ẹ̀mí òdí sí níbi olóti ń kíhun Abdullahi má jáde ńlé o ọ̀bẹ ló ń bẹ̀ o ẹ̀rọ pé tí ń ṣe báyìí dé àfáà ẹ̀kí mọ́lẹ̀ ní wàhálà ẹ̀ irú ẹran báyìí ọlọ́lọ́wọ̀n fẹ́ ìbádà ni ẹ lè tájẹ lásán láì àmọ́ bá ti di eight ẹ wo islam àbọ̀ ti dáa allah afa kẹbíra adúgbò ọlọ́run wa kọ́lọ́kọ́ amọ̀sùn mi o gbogbo nǹkan ló ń lànà gbogbo nǹkan tá a máa ń ṣe àyètí pẹ̀lú agbárí kò yàtọ̀ sáwọn ẹlẹ́sìn mi kọ́lá kò yàtọ̀ fẹ́sẹ̀ ẹlẹ́sìn súbí wàláì láti gbogbo táwọn súbí ṣe pápá tàbí lákàyè ni àmọ́ gbogbo ẹ̀sìn súnà kọ́lẹ́sìn súnà ìsìlámù abàtàrà ajẹ́ lókù ẹ̀sìn súnà olè ìsìlámù gbogbo táwọn ìpápátá wà lákàyè alẹ́ ẹran tó bá mú kọ̀ọ̀kọ̀ fipá léyà àti ẹran tó jẹ́ pé ó kán wo lákankanlẹ̀ àbọ̀ fipáléyà bákan náà àwọn ẹ̀dá fipáléyà agbọ̀rọ̀ wo héjì wọn ló fi jẹ́ pé kèé kọ́kàn bọ́ sọ́jà ọlọ́fẹ́ ẹran àwọn tó bá máa ń pa ẹran kí ẹ̀dá pẹ̀lú ẹ̀yìn tọdún mélòó ọmọ wọn bó ti jẹ́ pé wọ́n lọ́wọ́ pààtì mọ́tò rẹ ọmọ tó wọ́n máa òtọ̀dọ̀bà ìwò lè mọ̀ ẹran lè wú à ẹran yìí kan wú ni ìjẹ́ ti mọ̀ etí rẹ̀ ilẹ̀ bìmọ̀ ìjẹ́ ti mọ̀ ojú rẹ̀ bìmọ̀ ẹgbẹ́lómi lè kúrú táàbà tí ẹni yìí kan kúrú ni òbó ṣe gbó tíátíá àwọn tí mọ tábìlì àwọn àgbàlagbà lélẹ̀ yìí ẹni mi so ó ṣe pàtàkì púpọ̀ ayékẹ́ lákèésí ni o ẹ̀dàkùn ẹran yìí tẹ́ ọtọ́dún mélòó ẹran gbọ́dọ̀ tó ọdún kan ká ní àgbò màálù òun ti ẹ̀ o lè pọ́dún mẹ́ta ẹ wá rí ẹran màálù ọlọ́run fi sàánà àwọn tálíkà ni èèyàn méje wọ́n lè dìpọ̀ ẹ̀pẹ́ màálù kan àmọ́ àgbò kò sí bó ṣe lè wù ó tóbi tó fọ́nà kẹrẹ ẹ̀yọ̀ kan wá mílíọ̀ àgbòyí gan-an ó tó ayọ̀wọ̀ níbẹ̀ tánú ẹ̀ ẹ̀yìn lẹ́mà ẹ̀ gbọ́rọ̀ fi èèyàn kan náà ni ó dì máa àgbò kọ́dà tẹ̀rí àtìyàn rí pé ẹnìkan ṣoṣo àti àwọn ará alé rẹ̀ àbúkọ́ tó fún wa tí wọ́n gún sí ìgbàládà rẹ̀ pé mo gbàgbò yí ló kọ́ mi àti gbogbo àwọn ilé mi tán bẹ lábẹ̀ mi ó lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ànẹ́bí náà ṣe bẹ́ẹ̀ rí ẹjẹ́ káà náà ṣe bẹ́ẹ̀ bákan náà àwa táwa láǹfààní àti pa ànẹ́bí ti pàpà wa náà ànẹ́bí sallallahu alaihi wasallam ẹ má bànújẹ́ ká kò ní ti kọ́ banújẹ́ àmọ́ ká nítorí ara jíjẹ́ ọ̀nà banújẹ́ àmọ́ ká nítorí lára tí bẹ́ẹ̀ ní mọ́ banújẹ́ anabi sallallahu alaihi wasallam torí àwọn ará tó wà ń bẹ̀ anabi sallallahu alaihi wasallam nítorí ó ní ẹni tí òun pa ẹran méjì níjọ́ kan ó lélẹ́yìn mo pa fúnra mi àti àfọ àwọn mọ̀lẹ́bí mi ó wá ní eléyìí mo pa fún gbogbo ẹgbẹ́ pa náà mọ̀lẹ́bí mi àdínà àwọn àlèwúmọ̀ mi tí ò ní pa tó fi di kìyàmù sáà kó pa fún wọn ó ti pa tiẹ̀ náà bí máa dọ́gbọ́n ẹlòmí tún láhun náà gbogbo àdísì ni wọ́n ń lò alhamdulillah ànábì sọ fáwọn àtà nípa ẹni tó lágbára ní o kì í ti wọ́n tó lágbára bákan náà Ani tó bá láni ẹkùn fẹ́ paléyà tó bá láni ẹkùn fẹ́ paléyà kọ́dà bí o bá ti lówó rẹ̀ irin tí wó kan àbúrò tí wọ́n lè fún irú ẹni bẹ́ẹ̀ tí ó su dùlhíjà tó bá ti yọ kò gbọ́dọ̀ mú kankan kó níbi rí ẹ̀ gbogbo tó mẹ́lára rẹ̀ pápátá kò gbọ́dọ̀ mú kankan kó mẹ́mọ́ gbogbo tí mi lára rẹ̀ gbogbo ọmọ kan gbogbo wọn irun gbọ̀n tẹ́ẹ̀tẹ́ láì kan lè mú mọ́wù lè mú bọ́lọ̀ bá ní ọfílẹ̀ lọ́dún ìṣọ́ wá fi dáadáa ọlọ́ngbàdúrà ẹ̀rùn tí wọ́n kan ní mọ́tò problem sí mọ́ ọgbọ́ bákan náà gbogbo ìkànnà tí mi lára wa àgbọ̀rọ̀ mú kó nígbà tí ó dùn ìdí nígbà tí yọ pẹ̀lú òkàtàǹkà ó ṣeé ṣe kó yọ ní ọjọ́ Tuesday àbí Wednesday àbí ọlọ́run bá balẹ̀ pẹ̀lú àwọn ọjọ́ yìí yóò bá wa láyàtà láàfíà lákèèsí fáwọn jẹ̀mọ́ láàrin ìṣẹ́jú méjì sí mẹ́ta akàfẹ́ para sákì tabara àwọn kankan tí ń lọ ó yẹ ká máa pàkíyèsí ara wa sí níbi kútú bàbá yìí torí bẹ́ẹ̀ láti láǹfààní àti bára sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ àǹfààní kan bẹ gẹ́gẹ́ bá ti sọ níjẹ̀jọ́ wọ́n da sọ àfà àbúra ní òye sáfà gbogbo àti mọ̀ wọn láwùjọ kábà tanra jẹ lókù kábà ń sàbòsí fún ara lókù ṣe pé àwọn eléyìí ológun ni wọn gbogbo ọ̀nà ni wọ́n fi ń sa burúkú àwọn èèyàn nínú àwọn ọ̀nà tó tún sán ká sì sọ́ra ń bẹ́ẹ̀ wọ́n bá lẹ̀ ń sọ́ra fún ọmọ ikọ́ máa jí gbé wọ́n tún lọ àwọn ọ̀nà mí o wọn ò sì ní jí yín gbé wọ́n sì máa lò yín ẹ̀ nímọ̀ ìgbẹ́ náà ń sà káàkiri yàtọ̀ lẹ́sìn ìgbẹ́ ìdé èèyàn ẹlẹ́kùtọ̀ ọlọ́run wọ́n ti ní ẹlọ kọ́sọ́láńgá náà wọlé mẹ́rin rẹ̀ lójoojúmọ́ ẹlẹ́ kọ́sọ́láńgá eléyò jẹ́ ẹlọ́kọ́ nísìn wọ́n ti ń sa ìgbẹ́ káàkiri lórí àtàn wàláì kan o gbàtí wọ́n mú wọn gbàtí ìyà jẹ wọ́n dáadáa ìyà gidi ló jẹ́ wọ́n tó jẹ́wọ́ wọ́n padà mú wọn dọ́dọ̀ àwọn tí wọ́n ṣe gbàtí wọ́n dọ́dọ̀ wà láì wọ́n dáàfà eré atẹ́gùn láwa ni àwọn ọmọtọ́ka àwọn àfà àwọn ẹ̀ńtọ́ ọmọ tẹ́gbẹ́lẹ́ sí màná ni aláì káwọn bá kó yàn lábẹ́ sọ fún ọ torí torí síkè torí kọ́lé protect ara family rẹ̀ ìgbé làwọn tó ń sọ káàkiri àfà ẹ̀ nígbà yẹn bá yẹn àtìrà mọ́ ìgbé ẹnìkan máa ń sa káàkiri sílẹ̀ ilé ẹ̀ tó kàbí àdìsí àti kùránì ni kẹ́ ẹnìkan máa ń sa ìgbé ní yàtọ̀ sílẹ̀ fi ṣe iná tó ṣe ní sínú kọ́dà wọn ń sá pampasì tó ẹ̀rọ kẹjá àfẹ́ kíábù tí ọ lọ́yà gbẹ́sí bẹ́ẹ̀ àwọn kan bẹ̀ẹ́ tán lè ti gbẹ́ o ẹjá bá yẹn kó wọ́n dẹ́ ra àwọn mí rẹ̀ pẹ́rẹ́ sí bí àfa ńlá gbónlé yín tí àfẹ́ sí bí èèyàn rẹ̀ ẹjá bá yẹn kó ẹsílẹ̀ sílẹ̀ irọ́ ni ó lórí o ẹ máa gbégbé sáfà àwọn àfa àdìsí o bẹ́ẹ̀ sì ń gbọmọ sá fún wọn ní ìṣe àwàdà ó lè géré o wọ́n ń sa ìgbẹ́kàkiri yàtọ̀ ni wọ́n tún mú kanjú ńlá ìpẹ́ yìí lókè sínú àbẹ̀wò náà àwọn láwọn ẹni kan ní bẹ̀lẹ̀ ààrẹ wọ́n ní káwọn kí ní ìgbẹ́ ní ìgbẹ́ ààrẹ ìgbẹ́ so ọ̀nà tó tún gbà ilé yìí abiyọ́láwọn bá balẹ̀ pẹ̀lú àwọn náà bá fún wọn sùúrù so káàbù wọn sùúrù owó náà wọ́n bá yàtá sí kì yàtọ̀ lá ọlọ́run ti fẹ́ tó bá wù